Hadith 482. عن أبي هريرة رضي الله عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلى بنا رسول الله صلى الله عليه وسلم إحدى صلاتي العشي قال ابن سيرين سماها أبو هريرة ولكن نسيت أنا قال فصلى بنا ركعتين ثم سلم فقام إلى خشبة فقام إلى خشبة معروضة في المسجد فاتكى عليها كأنه غضبان ووضع يده اليمنى على اليسرى وشبك بين أصابعه ووضع خده على أيمن على ظهر كفه اليسرى وخرجت سرعان من أبواب المسجد فقالوا قصرت الصلاة وفي القوم أبو بكر وعمر فهابا أن يكلماه وفي القوم رجل في يديه طول يقال له ذو اليدين قال يا قال يا رسول الله أنسيت am kusirati sọla kọl lam ansa walam tuksoru fakọl akama yakulu dhuli yadaini fakọlu naam fatakọdama fasọlama taraka thumma sallam. ثم كبر وسجد مثل سجوده أو أسول ثم رفع ثم رفع رأسه وكبر ثم كبر وسجد مثل سجوده أو أسول ثم رفع رأسه وكبر فربما سألوه ثم سلم فيقول لبئت أن عمران ابن حسين قال ثم سلم hadith four eighty two nínú tírà sahihul bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá àni abi huraira látọ̀dọ̀ bàbá huraira kí Allah yọ́nú sí i kọ́ọ́l wọ́n sọ pé sọ́là bínà rasulullah sallallahu alayhi wa sallam ìhìdáì sọ̀là táyìlì àṣì òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam ó kí irun kan nínú àwọn irun ọ̀sán méjèèjì ó kí fún wa ìyẹn ni pé ànábì kí yálà irun zuhuri tàbí irun asri ó kí fún wa ẹ̀hìdáì sọ̀làtàyè làásì ó kí ọ̀kan nínú irun ọ̀sán méjèèjì fún wa kọ́lá ibùnú sirin. ọmọ sirini tó gbà á wá látọ̀dọ̀ bàbá huraira ó sọ pé samaha abu huraira abu huraira dárúkọ irun náà o bóyá zuri ni tàbí ashri walakin nasitu ana ṣùgbọ́n mi ti gbàgbé o bóyá irun zuri ni tàbí irun ashri abu huraira dárúkọ ẹ̀. àmọ́ èmi ibùnú sirin èmi ti gbàgbé. kọ́ọ̀lù ó wá sọ pé àbú òrèrà sọ pé fasọ́là bínà rọ̀kà àtẹ̀yìnì lànàbí bá kí rákà méjì fún wa dípò rákà mélòó dípò rákà mẹ́rin fún màsálàmà anabi kiraka méjì fún wa tán lẹ́yìn náà ọ̀sálámà. fàkọ́ọ́mà ìlà khashabatin ma'rudatin fil masjid. anabi wá dìde ó jáde kúrò nínú mọ́sálásí ó wá dìde nàró lọ síbi ó lọ dúró sí ara khashabatin ma'rudo igi kan tí wọ́n ń nà fil masjid síta mọ́sálásí. Si ká sọ pé mọ́ṣáláṣí ni ok Faranda nìyẹn fàràǹdà yẹn kọ́ wá gá sí pé igi náà fi ṣe la fi ṣe kínní fàràǹdà yẹn àbí kí lẹ́ ń pè kínní pèpele yẹn bánẹ́bì tí wàá jáde ànẹ́bì wàá lọ síbẹ̀ ọ wá lọ dúró síbi igi yẹn tí wọ́n nà fataka àlèyà ànẹ́bì wàá rọ̀gbọ̀kúlé. ànábì wa rọ̀gbọ̀kú ka báyìí ká anahu gadiban àfi bí ẹni pé inú ń bi lásìkò náà ó kọ́kọ́ igi náà igi tí wọ́n dàbò síta mọ́ṣáláṣí ó rè láìlè báyìí náà wàwádà àlìyúmọ́ná wàwádà nígbà ya. ó tún gbé ọwọ́ ọ̀tún ó tún gbé lé ọwọ́ òsì báyìí. wàṣàbàkà bẹ́ẹ̀ náà sọ rìn. nígbà òtún yá ó tún mú ọwọ́ báyìí ó ṣe báyìí. wàwọ́dọ̀ ha kádàhù Ali àìmán àlàzọ́ àríkàfì àlẹ́ yusrọ̀ nígbà òtún yá ó tún gbé ó ṣe báyìí ó gbé párìkì ọ̀tún rẹ̀ kádàwó àìmọ̀n ó gbé párìkì ọ̀tún ẹ̀ báyìí ó gbé lé zari káfíhì ó gbé lé ẹ̀yìn ọwọ́ òsì rẹ̀ báyìí ó ṣe báyìí wàwádọ́ àkádàwó àìmọ̀n párìkì ọ̀tún rẹ̀ wàdọ́ àhú àlàzọ́hárì káfíhì ó gbé lé ẹ̀yìn ọwọ́ òsì rẹ̀ káfíhì aliyusrọ̀. yẹn ni pé ńgbà kọ́kọ́ bọ́ síta ọkọ́kọ́ dúró ti gíhun ńgbà tó yá ó tún gbórí lé ńgbà tó yá ó tún ṣe báyìí ńgbà ka anahu gadban bẹ́ẹ̀ ni pé inú ń bì ó sàn change from one position to another. wàkàràjà ti sara àánú mi ní abiwá abẹ́lé masjid àwọn èèyàn bá sáré jáde láti inú mọ́sálásí àwọn èèyàn ṣe kíni wọ́n sáré jáde láti inú mọ́sálásí láti ẹnu ọ̀nà mọ́sálásí wọ́n bá sáré lọ bá a. fàkọ́ọ̀lù wọ́n ti sọ pé kọ́sùrọ̀ ti sọ̀lá ṣé wọ́n dẹ̀rùn kù ni ṣé ìrun oníraka mẹ́rin tá a máa ń kí lọ́sàn sọ́lọ́ ti dínkù sí raka méjì ni. wàfìlẹ̀ káwọ́mí abubakiri wa umar nínú àwọn èèyàn tí wọ́n jọ kírun lọ́jọ́ náà lọ́hùn abubakiri wà nínú àwọn tọ́jọ́ kírun umar wà nínú àwọn tọ́jọ́ kírun fàábà anyukalimau àwọn bá ń bẹ̀rù àti lọ́ọ́ bá nàbí sọ̀rọ̀ wàfìlíkà omi rọ́jùlùn bákan náà nínú àwọn èèyàn tí wọ́n jọ kírun lọ́jọ́ yẹn o ọkùnrin kan tún wà nù wọn ọkùnrin náà fi yàdẹ́ ìtúwùlùn ọkùnrin náà kínní kan wà ní ọwọ́ rẹ̀ tó gùn àwọn kan sọ pé extra finger ni extra finger olúgbòdì àbí kí náà ń pè é. so wàfìlẹ̀kọ́ rọ́jùlùn fìyàdẹ́hì túùlùn ọkùnrin kan tún wà tí wọn jọ kírun lọjọ náà lọ́hùn ọkùnrin náà túùlùn wà ní nǹkan kan tó gùn ó wà níbi méjèèjì ni kódà ọkùnrin tí a máa ń pè méjì. kọ́l ya Rasulullah ṣẹ̀wárí ọkùnrin ọlọ́wọ́ méjì ń òun lọ́wọ́ sọ̀rọ̀ yìí pé ya Rasulullah òjìṣẹ́ àlọ́ ànàsí ìta am kùsìrọ̀ ti sọ̀la ọgbàgbé ni láti kírun pé tàbí wọ́n dẹ̀rùn kù. kọ́l lámù ànsà wàlámù túkṣọ̀r ànábì ní èmi ò gbàgbé o wọn ò sì dẹ̀rùn kù. fakọ́l àníbi tó wá sọ pé aka máa yẹ kúl lùlùyàdá yìí ní ẹ̀yìn ènìyàn ṣé bọ́rọ̀ ṣe rí ni lùlùyàdá yìí ní sọ yìí kí n túmọ̀ sí wípé ọkùnrin kankan sọ̀rọ̀ ló kọ ara tiẹ̀ nìkan pé sànàbí gbàgbé láti kírun pé ni àbí wọ́n dẹ̀rùn kù ohun tánẹ́bì náà rò tó dá lójú nú ẹ̀mí tiẹ̀ pẹ̀lú irun tí wọ́n kí ni pé òun ò gbàgbé láti mọ́ kírun pé bẹ́ẹ̀ sì ni wọn ò dérun kù ọwọ́ á ku ta ló ní ẹlẹ́rìí nínú àwọn méjèèjì lọ́wọ́ amúkànnà bí ò àwọn jẹ̀mọ́ àtọ́jọ́ kírun sótìyé ló fi gásí pé ní mọ́sáàbù má màlìkì. So tẹ́nìkan bá against ìmáàmù tó kírun fún wípé o kírun pé tàbí o kírun lé tí ìmáàmù sọ pé rárá mo kí pé wọ́n ní ohun tí ó yanjú ẹ̀ o ní ọ̀rọ̀ àwọn jàmáà wọ́n á bi àwọn jàmáà léèrè ìmáàmù ẹnìkan ni ẹnìyẹn náà ẹnìkan ni àwọn jàmáà ohun tí wọ́n bá wá sọ pé irun pé tàbí kò pé ló máa jẹ́ fáínà so àlébì wa ní. akama yekul lòlùyàdẹ́yìní ẹ̀yin ènìyàn tájọ kírun ṣé bọ́rọ̀ ṣe rí ni lòlùyàdẹ́yìní sọ yìí fàkọ́ọ́lù naam wọ́n ní ni àti kírun pé àti kírun pé ngbà tí ni wò ni dírun kù fúnlé rákà mẹ́rin tó yẹ ká kí àti méjìlá kí fàtàkọ́ dàmà ànábì bá bọ́ síwájú padà fasọ́làmà tàràkà ó sì kí irun tó gbé jù sílẹ̀ ó kì í rákà mélòó rákà méjì fún mọ́sálàmà nígbà tó kí rákà méjì yẹn tán ó sálámà pé sàlámù aleykum wa rahmatulahi asalaamu aleykum wa rahmatulahi méjì tó gbé jùlẹ̀ kí ló ṣe ń ó ti kí padà fún mọ́kábàrà ìjókòó ló wà lọ́ba tó sọ pé allahu akbar wasajada ọba tó forí kanlẹ̀ mísìlá sujúdìhì irú forí kanlẹ̀ rẹ̀ lórí ìrun bí ṣe máa pẹ́ òun bẹ́ẹ̀ náà ló ṣe awa tiwala tàbí kí forí kanlẹ̀ yẹn gan tó gùn ju torí ìrun lọ fún màrọ́fà aráàsáhù lẹ́yìn náà ọba tó borí lẹ̀ ó gbórí kúrò ńlẹ̀ wàkàbàrà ó sì ṣe Allahu akbar fún màkàbàrà lẹ́yìn náà ó tún ṣe Allahu akbar wàsàgàdà ó tún forí kanlẹ̀ mísílà sùjúdì yìí irú ìforíkanlẹ̀ rẹ̀ áwọ́ àtiwàlà tàbí kó jù bẹ́ẹ̀ lọ. Súnmọ́ rọ́fà aráàsà lẹ́yìn náà ó gbórí kúrò ńlẹ̀ wákàbàrà ó sì ṣe Allahu Akbar. point ok ẹ jẹ́ nǹkan tán faruba máa sáàlùhù kódà wọ́n fẹ́ẹ́ lè bí léèrè pé sáà ní kúrò lórí ìforíkanlẹ̀ yìí ni fún mọ̀sálámà lẹ́yìn náà ọwọ́ asálámà ohun tí wọ́n sọ pé ànẹ́bì ṣe ni pé. dípò kó kí rákà mẹ́rin kó méjì lẹ́yìn ìgbà tó ti sálámà lórí rákà méjì tán tó bọ́ ọ̀tá kó nu mọ́sálásí tálùwàlá rẹ̀ ò tí ì jà á wọ́n pe àkíyèsí rẹ̀ sí ọ padà sínú mọ́sálásí rákà méjì tó ṣẹ́kù ó kí ó sálámà lẹ́yìn yẹn ó wá méjì ìforíkanlẹ̀ méjì yẹn ó dà gẹ́gẹ́ bí ìforíkanlẹ̀ orí ìrun rẹ̀ tàbí kó tún pẹ́ jù bẹ́ẹ̀ lọ ńbẹ̀ ení ìforíkanlẹ̀ náà ó ń ṣe pẹ̀lú aláwọ̀ akpárù nígbà tó fẹ́ foríkanlẹ̀ ó ṣe aláwọ̀ akpárù nígbà tó gbórí ó ṣe nígbà tó fẹ́ ó tún ṣe nígbà tó gbórí ó tún ṣe lẹ́yìn náà là ń pè ní sùjúdù sáwí tó jẹ́ báàdì sùjúdù sáwí àlìbáàdì ìforíkanlẹ̀ ìgbàgbé lórí ìrun eléyìí tá a máa ń ṣe lẹ́yìn sálámà àwòrán ẹ̀ nìyẹn fayekulu fayekul nubeitu anna imran bunu hussein wọ́n ní. ẹni tó kí ló gba ọkùnrin náà ẹni tó gba àdìsí lọ́wọ́ àbúrò rírà Ibnu Sirin ó ń sọ pé nubiitu wọ́n fi tó mi létí pé Imran ọmọ Hussein ń sọ pé fúnmọ̀ sálàmà lẹ́yìn ìgbà tánàbí forí kalẹ̀ méjèèjì yẹn tán o ó tún sálámà míì ló fi já sí pé sùjúdù sáwì ti bàdí sálámà mélòó ló máa kú sí méjì o ti parí ìrun ọ̀rẹ́dì o ti sálámà o ṣẹ̀ wá forí kanlẹ̀ méjì míì láti fi ṣe àtúnṣe ohun tó ṣẹlẹ̀ o tún wá sálámà níparí ìforí kanlẹ̀ méjèèjì yẹn o ò ní ka àtàhíyà o ọwọ́ ìforí kanlẹ̀ méjì náà ni wàá ṣe ẹ̀yin tẹ́ ẹ bá ń fọ́lò hútúbà wa yálà ẹ̀yin tẹ́ ẹ wá ń kírun bí abẹ́yìn tẹ́ ẹ ń fọ́lò ẹ̀ lórí abẹ́yìn tẹ́ ẹ ń fọ́lò ẹ̀ lórí Facebook ẹ rí wípé mo sọ̀rọ̀ kan bẹ̀ pé sùjúdù sáwí kò gbé àṣìṣe orígun ìrun kò gbé àṣìṣe mẹ́jẹ̀mú ìrun kò gbé àṣìṣe ọ̀ranyàn ìrun bí kò ṣe pé nǹkan tó o tí ì ṣe yẹn ó ṣe é nígbà tó o bá ṣe tán ó ṣẹ̀ wá ṣe ìtanràn rẹ nǹkan tí a o ànábì ò tí ì kéré ká méjì orígun rún ni inú orígun mẹ́rin ó kó orígun méjì ó kó orígun méjì ọlọ́run ò yá fí ẹ̀ pẹ̀lú sùgúdù sáwí ìyẹn ó kí rákà méjì yẹn ná nígbà tó o bá kí tán fún wípé o ti ṣe mistake tẹ́lẹ̀ o sì wá ṣe ń tó tí ì ṣe ọ wá ṣe ìtanràn fún kó o ṣe mistake. mo rò pé ó ti yé wa báwọn àwòrán sùjúdù sáwì ti bàdí lélẹ̀ àwòrán ti sùjúdù sáwì ti kọ̀bùlì ó ti ka gbogbo ń tó fẹ́ kà lórí ìjókòó àtàhíyà tí ó fi ṣẹ́kù asalaamu aleykum wa rahmatulahi asalaamu aleykum wa rahmatulahi ọwọ́ àhódọ́nù. wọn ò ní ti sàlámà ìforíkalẹ̀ yìí méjì yìí ó wá ṣe tó bá ti wá ṣe tán ó wá sàlámà tani tí mo sọ wọn yìí ti bàdí ni eléyìí tá a kàn yìí àbí tí kọ̀bùlì náà wà tí kọ̀bùlì wà ní ti kọ̀bùlì ó ti jókòó àtàyà ìkẹyìn. ó ti jókòó àtàhíyà ìkẹyìn lórí irun rẹ ẹni tó bá fẹ́ ṣe sùjúdù sáwí ti kọ̀bùlì kọ̀bùlì túmọ̀ sí síwájú síwájú kíni síwájú sálámà lórí irun rẹ o ti parí irun ọ̀rẹ́dì o ti jókòó àtàhíyà o ti ka àtàhíyà o ti ka sọ̀làtú o ti ka àdúrà lọ́ba o ti kà tàbó ti tọrọ nǹkan míì nú orí ayé àtọ̀run tó ń fẹ́ ní èdè lárúbáwá kì í ṣe ní èdè yorùbá àti òdua wọ́n ti yé náà ọba kúkú sálámà o sì ti lérò pé kọ̀bùlì ló fẹ́ ṣe ọ wà sí Allahu Akbar ó forí kanlẹ̀ ọ kàńtà máa ń kà lórí forí kanlẹ̀ ó tún ṣe Allahu Akbar ó gbórí kò ń bẹ̀ ó tún ṣe Allahu Akbar ó forí kanlẹ̀ ó tún ṣe Allahu Akbar ó gbórí ń bẹ̀ bọ́ba ti ń jókòó padà báyìí asalaamu aleykum wa rahmatulah asalaamu aleykum wa rahmatulah láì àádá litahiya o ní tún àtàhíyà kà o ní tún sọ̀ràtú ibrahimiya o ní tún kà mo nà pa agbọ́ báwọn ẹ jẹ́ ká dúró ń bẹ̀ wọ́n.